ìwọ tó o bá sì fẹ́ pa ejò tó jáde dànù ìwọ náà múra kú lẹ̀ ní o torí àdìdánù wọn ò ní gbà kọ́ ọkọ òun bẹ́ẹ̀ o ìwọ náà múra lẹ̀ ní o má dànwò ní o wọn ì sábà kú lásán báyẹn o wọn fi àdánwò kan ẹni tó fẹ́ pa wọ́n ní o ìwọ ló ń wò níwò ejò kì í ṣe ejò ó gbé àwòrán ejò wọ̀ ni lọ́wọ́ gọ̀rìbùl hadith ti ibùnul hasir ọba ọ̀rọ̀ yìí níbẹ̀ kọ́ọ̀lá náwáwí náwáwí sọ pé màánà ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni pé wáyé ìdàdàmú yẹ́dà bèlè ìdá tí ètò yóò bá ti lọ pẹ̀lú ìkìlọ̀ mẹ́ta tó o ṣe fún pé sàlámù àlékún mo fẹ́ wọnú ilé mi tó wí lẹ́ẹ̀mẹ́ta tí ọba ti lọ alimtum annahu laysa min awamiri libuyut ẹ mọ̀ dájú pé irú ejò náà kò sí nínú àwọn tá a mọ̀ sí awamiri libuyut àwọn ejò àlejànú tá a jọ tí a jìjọ ń lo inú ilé wàlá mimman aslama minal kò tún sí tọba ti sálámà lẹ́ẹ̀mẹ́ta tí ọba ti lọ irú ejò bẹ́ẹ̀ kò sí nínú e, kò sí nínú àdìdànù tí ó ti gba Islam balùwà ṣètọ́n èṣù ni fàlà kúrùmọ̀tà alaykum nígbà náà kò sí èèwọ̀ fún yín kò sí ọ̀wọ̀ kan fún yín pé kẹ́ ẹ fi ọ̀wọ̀ wọ̀ ọ́ mọ́ fàtúlù ẹ pa nígbà náà wàlámiyẹ jẹ́ àlàmọ́rù làwọn sẹ̀lí ńlá lèlè ètì sọ́ọ̀rì àlẹ́yìnkùn bìsáàrì yìí aláwọ̀ sì ní gbà ẹ̀san kò ní gbé ọ̀nà kankanlẹ̀ fún wa láti fi gbà ẹ̀san pípa tẹ́ pamọ́ lára yìí. Allah subhanahu wa ta'ala kò ní í gbé ọ̀nà kankanlẹ̀ lèlè tí sọ́ọ̀rì àlékún bí fáàrì ìgbẹ̀sán ẹ̀mí ọlọ́run kò ní í gbé kalẹ̀ lé lórí tẹ́ bá pa ewu ejò bẹ́ẹ̀ bi khilaf àlè àwámẹ́rẹ́ wàmọ̀ni aslam yàtọ̀ sí àwọn ejò tá a jọ ń lonú ilé àti eléyìí tí ọba gba islam nínú wọn tó jẹ́ àjẹnú wallahu a'lam ọ̀rọ̀ yìí wà nínú sharihu muslim wà mẹ́sìlò àdá pèlè wá àkèyíkẹsẹ̀ irú eléyìí ọmọ pọ̀ ń ṣẹlẹ̀ irú èyí pọ̀ tí ń ṣẹlẹ̀ kọ́lá sheikhul islam àbáwa ahmed bonu taimiya rahimahullah ó sọ pé wàlíjìnnú alìjànú yatasọ̀wárùnà fèsúwárìlì ins wàlìbàhárì àwọn àlìjànú wọn a máa gbé àwòrán ènìyàn wọ̀ wọn a sì máa gbé àwòrán ẹranko wọ̀ fayatasawwarun fi suwaril hayat wal aqarib wa ghayriha àwọn àlùjọ̀nù wọn a máa pàwọ̀dà sínú àwòrán àwọn èlò wọn a máa pàwọ̀dà sínú àwòrán àwọn àkekèé àti àwọn nǹkan míì wà fi suwaril ibi àlùjọ̀nù àlùjọ̀nù èṣù wọn a máa gbé àwòrán ràkúnmí wọ̀ wàlìbákọ̀ wọn a máa gbé àwòrán màálù wọ̀ wàlìgánà wọn a máa gbé àwòrán àwọn àgùntàn wọ̀ wàlìhàì wọn a máa gbé àwòrán ẹṣin wọ̀ wàlìbìgàn wọn a máa gbé àwòrán ìbáta wọ̀ wàlìhàmíyà wọn a máa gbé àwòrán kẹ́tẹ́kẹ́tẹ́ wọ̀ wàbí súwárì tọ́yì wọn a máa gbé àwòrán ẹyẹ gan wọ̀ sẹ́ni báwọn ẹranko tí àlùjẹ̀nu máa ń gbé àwòrán rẹ̀ wọ̀pọ̀ wọ́n lo àwòrán kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n lo ti bàtà wọ́n lo ti ràkúnmí wọ́n lo ti ẹṣin wọ́n lo ti ológìní wọ́n lo ti òkété wọ́n lo ti ìgalà tí yọ pàwọ̀dà ìwọ ọ̀sẹ̀ bí bọ́yọ̀ ọ̀tí ẹran kó tọ́ bẹ́ẹ̀ tajẹ́. wàbí súwárì bani ádámà wọn a máa gbé àwòrán ọmọ ànábì ádámà wọ kàmá ata ṣètọ́ nùkúráìṣán gẹ́gẹ́ bí èṣù ṣe wá bá kùráìṣì ìdílé kùráìṣì fi sóra fi sóra kọ́ nínú àwòrán sùràkọ́ ọmọ malik ọmọ jaasham lamma rọ́ọ̀dù al-khuruj ila Badr nígbà tí wọ́n gbèrò láti jáde lọ sí ojú ogun Badr majmu'u fatawa ibẹ̀ ni ọ̀rọ̀ yìí wà volume nineteen page forty four eléyìí tá a kà tán yìí ní ìsìn ó fi hàn pé àlùjànnú a máa ń gbé àwòrán nǹkan wọ̀ àdéhùn tọ́ba sì ti gbé àwòrán kan nìran wọ̀ ó ti rọrùn fún ọmọnìyàn láti ṣe kíni láti fojú rí sàálìsàn ọ̀rọ̀ kẹta làkọ́dẹ̀ àdọ́láti àlìjẹ́n kẹfìrán mínàlẹ̀ ìns dájú àwọn àlìjẹ̀nù wọ́n ti kó ọ̀pọ̀lọpọ̀ ṣìnà nínú àwọn ènìyàn bìtàsọ́wúrì yìí nípasẹ̀ bí wọ́n ṣe máa ń gbé àwòrán wọ̀ nípasẹ̀ ìgbé ìpàwọ̀dà tàsọ́wúrù nípasẹ̀ ìpàwọ̀dà wọn fi súwárìrì àwòlíyá wà sọ̀rìyìn wà gbẹ́yìrì nípasẹ̀ ìpàwọ̀dà wọn sí àwọn àwòrán àwọn wòlíì àti àwọn ẹni rere àti àwọn ẹlòmíràn kọ́lá sheikhul islam sheikhul islam sọ pé wàkẹ́fì ìran ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà máa yàtọ̀ sọ́wọ́rù ṣèitán bẹ̀sùràtúlẹ̀ mọ̀dìhùwì ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí èṣù ọ máa gbé àwòrán ẹni tí máa ń pè àlìmùnájá ẹni táwọn èèyàn ń pè tí èṣù àlìjẹ̀nu yóò sì gbé àwòrán onítọ̀hún wọ̀ alimustadaf bìyí ẹni táwọn èèyàn ń wá ọ̀nà àbáyọ lọ́dọ̀ rẹ̀ tí wọ́n ń wá ìrànlọ́wọ́ rẹ̀ lẹ́yìn ọlọ́run pé kó gba àwọn là nínú ìṣòro èṣù lọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n máa gbé àwòrán onítọ̀hún wọ̀ ìdáká nàmẹ́ ìta nígbà tó bá ti di òkú. àlejò yóò gbé àwòrán nǹkan táwọn èèyàn ń pè lẹ́yìn ọlọ́run pé kó ran àwọn lọ́wọ́ èso gbé àwòrán tó ń wọ̀ lẹ́yìn ikú rẹ̀ wàkàdá àríkà kọ́ níyẹ̀kú nù ayá bákan náà nígbà míì. onye lè wà nípò àlàyé tí àlìjànú ọ̀tún gbé àwòrán rẹ̀ wọ̀ wàlá ayẹ́sán rúbílẹ̀ bí náà dáhùn kódà ẹni tí èṣù gbàwòrán rẹ̀ wọ̀ táwọn kan sì ń pè é tí wọ́n ní bí àwọn níbi tí wọ́n ti ń pè é òun tó di àwòrán kò ní í mọ̀ kò ní í gbọ́ pé ẹnìkan kan wọ́n sì mọ láwọn pé ó dáhùn. báyìí yàtọ̀ sọ́wọ́rù ṣètò bẹ̀sùrọ̀ tì í àníṣẹ́ èṣù máa gbé àwòrán rẹ̀ bọ̀ fàyẹ̀dúnnù lè mú ṣèrèkù àdọ́ọ̀lù àlèmùsẹ̀gìf bìdáàlì kàṣọ́ọ̀sì ọ̀ṣẹ́bọ olùṣìnà ẹni tí ń wá ìrànlọ́wọ́ sọ́dọ̀ ọ́ ẹlòmíì lẹ́yìn ọlọ́run tí ń fi ẹni yẹn wá ìrànlọ́wọ́ òun á máa gbà ana ṣakasa nafsa wu àjàbà wu òun á máa gbà pé ẹni yẹn gangan ló ń dáhùn lóhùn. ọ̀sẹ̀ bọ́ tó ti sọnù ráúráú tí ń pe ẹlòmíì lẹ́yìn ọlọ́run jésù sì ti gbé àwòrán onítọ̀hún wọ̀ òun á gbà pé ẹni tó ń pè ló ń dáhùn lóhùn wàyí náà máa hùwà ṣaitan èṣù sì lẹni tí ó ń pè ẹni tó ń pè gangan ẹni tó ń lérò pé òun pè gangan ó ń tọ̀ wọ́n gbọ́ kò máa ti ń ṣẹlẹ̀ wàhálà yàtọ̀ nílẹ̀ kò fà á alimusẹ̀mìsì. ìyẹn ń ṣẹlẹ̀ dáadáa sí àwọn kèfèrí ó ń ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n ń wá ìrànlọ́wọ́ pẹ̀lú nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run bímá sínú nàbí ìvọ́nù mìnàlẹ́ àmúwáàtì wà láàyà ìyẹn ń ṣẹlẹ̀ sí àwọn kèfèrí àwọn tí wọ́n ń wá ìrànlọ́wọ́ pẹ̀lú ẹni tí wọ́n ń lérò pé Si nínú àwọn òkú àti àwọn alààyè ìyẹn ń ṣẹlẹ̀ sí wọn dáadáa kan nasọ́ra gẹ́gẹ́ bí ṣe ń ṣẹlẹ̀ sí àwọn nasọ́ra àwọn christian alimusadiifina àwọn tí wọ́n wà lọ́wọ́ bíi jurujus tí wọ́n wà lọ́wọ́ pẹ̀lú wòlíì jurujus wàgbáyìrì mi kùdà bíi sìyí kùdàbí sìyí àtẹnumí nínú ibi àmì òróró yàn tí wọ́n á gbà pé à ń pè é ó sì ń jẹ́ àwọn. wàyà kan lè á ní sọ yìí ó ń ṣẹlẹ̀ sí àwọn ẹlẹ́bọ tààrà ni ó wọ́n dọ̀là mínàlì mùtẹ̀sìmí Islam ó mọ̀ ń ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n ti sọnù. So nínú àwọn tí wọ́n ń fara wọn tì sí Islam àwọn bí àwọn Ṣéhù Tìjání àwọn Tìjáníyà àwọn Kọ̀dìríyà wọn aláwọn ń pe Ṣéhù Tìjání ó jẹ́ àwọn. nígbà kan ni wọ́n ní àwọn rí àwòrán Ṣéhù Ibrahim Niyas tó jáde láti ara ògiri láti inú ògiri ilé kan wọ́n gbé ayé kìnìyàn wá lórí Facebook o ẹ rí àwòrán níyàsí yẹn ìyẹn ó rí lára ògiri báyìí bíbá tí nǹkan fẹ́ jáde láti inú ẹ̀ ǹjẹ́ máa ń táwọn ẹlẹ́bọ̀ yìí ń ṣe àwọn ẹlẹ́bọ̀ Tìjàníyà yìí wọ́n máa ń lọ rèé fọwọ́ kan ògiri wọn fi ń para wọn fọwọ́ kan ọlọ́run jẹ́ kí tòun wọ́dà o ọmọ tóun wá jẹ́ kóun rí o jẹ́ kóun ṣàṣeyọrí o jẹ́ kóun ṣàṣeyege o. alẹ́dínà yẹsẹ̀gìsúnà bìlìmọ́tà wọ̀nìkọ̀ ìbí àwọn tó já sí pé wọ́n ń wá ìrànlọ́wọ́ pẹ̀lú òkú àti àwọn tí ò sí nítòsí wọn yàtàsọ́wárò láhùn ṣèitọ́ọ̀nù fi ìṣúra ti dhalika lè mustagath bi yàtàsọ́wárò láhùn ṣèitọ́ọ̀nù èṣù máa pàwọ̀dà fi ìṣúra ti dhalika lè mustagath bi yóò pàwọ̀dà sínú àwòrán ẹni tí wọ́n ń wá ìrànlọ́wọ́ rẹ̀ yẹn wàhùwà láyé ṣòwòrò òun gan òsì ní mà gbogbo àwọn tí ń pe Jésù lónìí yàtọ̀ sí pé ọ̀tọ̀ ni Jésù ọ̀tọ̀ ni Ísà yálà wọn wá pe Jésù ni o yálà wọn pe Ísà ni o. ẹni tí ń jẹ́ Ìsá kò gbọ́ ẹni tí ń jẹ́ Jésù náà kò gbọ́. wọn ò lè gbọ́ wọn ò lè gbọ́ ìwọ náà tó lọ sí ojú orí bàbá rẹ àbí màmá rẹ tọrùn sunkún rọ sí lọ́rùn pé má sùn lọ́rùn o abiyamọ kan kì í sùn o ọkàn ń sunkún dànù o sì ń ṣẹbọ ẹni tó ń pè kò lè gbọ́. wọ́n gbàgárà lí àbáwá ń bọ̀rọ̀ yìí lọ lórí báwọn èèyàn ṣe máa ń pe àwọn èèyàn kan tí wọ́n sì sọ pé ọ̀dà wọn lóhùn tani dọ̀ lóhùn ṣàlùwà. àwọn èèyàn ó máa rí àwòrán nǹkan tòótọ́ ṣùgbọ́n kì í ṣe ẹni yẹn gangan ni wọ́n ń rí èṣù gbé àwòrán rẹ̀ wọlé ìbéèrè wa ni pé ṣé àwọn ẹni ibi nìkan lèṣù lè gbé àwòrán wọn wọ̀ bí ẹja kàǹkà tí a bá wa bẹ sùn àfàwà Ahmad ibn Taymiyyah ẹgbọn tó sọhùn wà zákàrà lígẹrù wáhìdì ẹni tí ò mọ ní ẹnìkan ó sọ fún èmi fún ara mi anahun istagafubi pé àwọn gaama àwọn gaama fowópọ̀ mi tọrọ nǹkan àwọn máa tọrọ nǹkan lọ́wọ́ mi ìlú amadu tẹ̀míyà amadu kúrò tẹ̀míyà nígbà tí ń bẹ láyé láàrin àwọn àbáyòkù bíi màláyíkà ni láàrin àwọn àbáyòkù bíi màláyíkà ni torí pé àbá alákìdá tó yanjú hánránhánrán ni tó sì gbógun ti bídíà tí ò gba gbẹ̀rẹ̀ ok àwọn èèyàn wá gẹ́gẹ́ bíi ah this man na special man o. Oh ok wọ́n bá ń sọ fóun náà nígbà tí ń bẹ láyé pé ìwọ gan táwọn bá wà níbi táwọn wà àwọn á máa ní yá ṣéwù ahmed akudote níyàwó ṣúná àwọn á máa sọ bẹ́ẹ̀ kúndú yẹ́dùkúrú kí sọ̀tàn gbẹ́yẹ̀rà kí sọ́ọ̀tì sọ yìí tó sì já sí pé ẹnìkọ̀ọ̀kan máa sọ ìtàn tó ṣẹlẹ̀ nígbà tó pè mí yẹn pè kúrò láyé o ìkọ̀ọ̀kan wọn sì máa sọ ìtàn ọ̀tọ̀ọ̀tọ̀ ìtàn tí mi sábà sọ bó ṣẹlẹ̀ nígbà tó ń pè mí tó pe ṣéwù Ahmad bónú tẹ̀mí yá ìtàn mí ìlẹ́lómi ò sọ tó ń kálukú sì ń sọ ní sọ pé àníṣe apè yìí ẹ sì dá wa lóhùn fàkàbárìtù kúlámínìhùn ànílámù. kò jí àhàdámíníhù tẹ́mbàtì á sọ pàm èmi náà wà máa fún wọn lẹ́sìn pé wò ó èmi ò jẹ́ nìkan kan lóhùn nínú yìí èmi ìdẹ́bìlẹ́ náà pè àbí ìjẹ́ nìkan kan lóhùn nínú yìí o torí pé mi ò mọ̀ bẹ́ẹ̀ pè mí o wọlé àlímútù bí sìgá fátì yìí èmi ò tiẹ̀ mọ̀ pé nìkan kan wọ́n ń wá ìrànlọ́wọ́. pẹ̀lú mi lẹ́yìn mi o sẹ̀rìbánìsì ahmadu bunu tẹ̀míyà àwọn kan tí wọ́n ya wọ́n lásìkò rẹ̀ wọ́n ń pè é lẹ́yìn rẹ̀ lójú ayé rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó là wọ́n nínú ìṣòro ayé wọn ẹni tí wọ́n sì ń pè ọmọ nǹkan kan tó túmọ̀ sí pé ẹnìkan lè máa tọkọ tiwa náà. tá a sì ní sì ti pé ọkọ̀ o tí ó rí àwòrán wa tí ó ní nǹkan báyìí ni mò ń fẹ́ táwọn pé a ti fún ọ a ti fún ọ táwọn àti sì ń pè tá mọ̀ pé nǹkan kan ń pè wá. fàkìlà ádá yẹ̀kú nùmálákàá kódà wọn a máa sọ pé bàbá yìí màláìka ṣéwù Ahmad olùtẹ̀míyà yìí màláìka ni ó jẹ kò ní jẹ́yìn lásán wọn a máa sọ bẹ́ẹ̀ fàkúlìtù tí ń tù wá sọ fún wọn pé àlìmánákú láàyè kìí tú àlìmúṣìrì bí mo jẹ́ màláìka gan ìlera ọ̀sẹ̀ bọ́ lọ́wọ́ káṣẹ̀ ni mo jẹ́ màláìka mọ̀lẹ́kà yìí ṣe ẹni tí yóò la ọ̀ṣẹ́ bọ́ kúrò nù òkè ìṣòro rẹ̀ ìnáma wúwa ṣe ìtọ́ọ̀lù ẹni tẹ́ ẹ lẹ́rìn láwòrán mi èṣù ni ó àrọ́dà ayùdílà èṣù tó ń gbèrò láti sọ onítọ̀hún nù. mo fẹ́ sọ̀rọ̀ ẹ pọ̀ mọ́ àdìsí òjíṣẹ́ ọlọ́run tá a ti kà nípa ìjẹ́ àrẹ̀rẹ̀ àrẹ̀bí tàbí sọ pé máa rọ̀ á ní fàkọ́dé rọ̀ á ní fàyínà ṣèyítọ́nù láyà tàmọ́ sálùbí ẹni bá rí mi ó kúkú rí mi náà ní èmi náà lórí àlìjẹ̀nù kò lè gbé àwòrán mi wọ̀ àdìsí yẹn ó jẹ́ ká mọ̀ pé kò sí ẹni tí èṣù kò lè gbé àwòrán rẹ̀ wọ̀ nínú ummah àfi ànábì wa Muhammad sallallahu alaihi wasallam.